أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإهسان إلى يوم الدين أما بعد إنني أشهر رمضان نلوغون يوم الله ودقة 39 هجرية ó ṣe ní ewu ìṣẹ́kẹ́ fanúlú mẹ́la ìfọ̀dọ̀ 2018 àti wáyé ní aṣáàlẹ̀ gbogbo kàlẹ̀kàdọ́ lálẹ́ tọ́rọ́tù nìsáyí aya 102 kàlẹ̀kàdọ́ lálẹ́ inú ni akwánu jí aya dìlíkà yọ mẹ́ta 103 tọ́rọ́tù nìsáyí fẹ́ ìdá kọbẹ̀lẹ̀ tó nìsọ́lá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقودا فإذا قضيتم الصلاة ثم هو كوجي فاذكروا الله قياما وقعودا من شريع وجو مدقوا من شريع وجو مغوانا من شريع وجو

فإذا اطمأننتم شنك ما أكل ما يعنها فأقيموا الصلاة إبالي ما دوراكم إشال جودا إن الصلاة كانت على المؤمنين وكذلك لي mamudu nama bakwaji kitaban ɗan wacucu mawukuta kuma mai badun so a ne ba ọ̀ọ̀ṣọ́ ṣúṣú ìyàmọ́ṣe nẹ̀gbà èmi àbájọ yìí ha yàgìdẹ́ ṣínà mọ́lá kàkẹrẹ̀ àmọ́lá wíwí ńlá kẹrẹ̀ máa àbájọ yìí ó ka ìhùn yẹ́ ni mẹ́họ̀ kú yí mẹ́ṣàtà a يأمر الله تعالى بكثرة الذكر عقب صلاة الخوف شو ما هو كوجي ولا رياو جوك تكوك ماشي أول ما كده ما هو تاني ما جاك سكوب مدين كشاك سني مدين أو مسو ما هو تاني كم هو جودو ده هو كده ọmọlẹ́yìn ẹ̀lẹ́gà kí ní àmábàpá ìzámẹ̀ni ayé alọ́ ẹ̀fọ́lámarí sí ní ìdúhù ẹ̀rùngẹ̀ àṣádálé fọ́lámarí àwọn sí lè ṣe ìníjẹ̀dọ̀ mayún alùkùnmíkà máa lè ló ìwádìí òhàlùrẹ́ ìmádàálẹ́ ṣẹ́rùn kàkàkí ní alìbánibẹ̀ sọ́lọ́lọ́wọ́ àlè amẹ́hùn dó anẹ́bí bayanu ṣe wọn alẹ́yókì ìwọ̀n mábìlì adẹ́n níbi sọ́lọ́láhù aléwọ̀sọ́lám yàájọ́ ìwọ̀n sípa iṣẹ́ ahẹ́ọjọ́ ojú àbábẹ́ ahẹ́ọjọ́ ojú lè dá ọ̀nà kan níbi sọ́lọ́láhù ahẹ́ọjọ́ ojú lè ọ̀nà ọwọ́ wọn ṣe ó yí ilé àmàdùn adó kan níbi nẹ́gì á ṣeun kí wà tí yà ṣe wàlẹ́ àṣàmàdù hàn mọ́yà àmúhẹ́ ọjọ́ ojú allahumma inni ala zikrika wa shukrika wa husni ibadatika allahumma inni a'udhu bika min fitnati al-mahya wal mamat min fitnati al-qabr min fitnati masih dajjal amadu abanale anibi agwana gbogbogbogbogbogbo ya ika fi salama do amuhẹ́ ọjọ́ nígbà ọkọ̀ yé kì sálámà pa ẹ̀hùn kẹ́dàbí gbọ́ ẹni ìṣàṣì ìsìnfà yà tí ní àdọ́bà tó bọ́jọ́ immediately kì ẹ̀yí sálámà ń pa tọ́ kùránì ẹni bí ìsàlẹ̀ zọ́ọ̀lìmí nà bádẹ́là àmẹ́dà aláṣí ọ̀nà kùmà kẹ́hùn palọ̀ lè bá ìbíẹ̀nẹ̀ tàbálì so àrí àwùjọ́lẹ̀ kàníṣọ́lá sálámà tí a ṣe gbó ètí ní àdọ́bà tó bọ́jọ́ òbí ọ̀wọ́lẹ́ni taka mu ne mamudu kubyo mamuda tobo yeli kaka mu na yasho ma do da go ni asefula asefula asefula la akbar la akbar shar tamakini do da go so iko ka nibyo o ko ji ba ko um shashi to taka mu ne mamuko mamkaji abakwano to bi sike wuji ngi imam al-auza'i rahimahullah if hadith muslim mashi to nini lakini hapa nabi shatina duba tumojo le ujoda yani ebe mune ton astaghfirullah ni aka ni meta min astaghfirullah astaghfirullah astaghfirullah anu bila takishani allahumma anta salam wa minka salam allahumma anta salam wa minka salam eba ibili makwa hiwa ilayka yarji'u salam fahaina rabbana bisalam salam to abila yi don wai laka da zai salamu don fa haina rabbana bi salamu don اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اتقوا عليكم تو انبي وغنا لك لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يا يا يا كلمه لا حول ولا قوة إلا بالله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن إشاك لا إله إلا الله مخلصنا له الدين ولو كره الكافرون إموه لك اللهم لا مانع لما أعطيت ولا مؤتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد إموه لك يا بلك يا ممنك على تجيوشي قل هو الله قل أعوذ برب الفلك قل أعوذ برب الناس ya ci kukan shanki mudowo a zuhur al'asur isha'i ya ci kukan in mudowo dudu ya ce teta in mudowo magribi ya ce teta iya hilaci ya litoji tasbi e, e hajjodu subhanallah gwagwayo meta alhamdulillah gwagwayo meta allahu akbar gwagwayo meta تقي عفوجك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد wa ala kulli shay'in qadir takim iko to emi de lika so amu hoju luka nabi sallallahu alaihi wasallam ki cha hoju yo ile ko jime na kwa na de amon ki cha chi ku taki ele tane eli kakini en kuma ka mo su bodomo allahumma anta salam gire o ma amma inda shi wani kanabi kuma shi lema mu shi le koroko do mi gbo shi mbo ma do ati ma godu e ya ni lagos da ba ma shi ha o shi ma o shi imam salama kwa imam salama kwa ajo tiki onukete eneka eneka bi so otitala so hiru do otitala ngo yeye yani allahumma أبي اللهم ودم ويني اللهم أنت السلام ومنك السلام وإليك يرجه السلام فإنا ربنا بسلام bí ìsọ̀rọ̀ ìgbèrò dùkà àbí ìsọ̀rọ̀ kéyì máa ń gbàyẹ́ bí ìsọ̀rọ̀ múnẹ̀ máa ń gbàyẹ́ alẹ́kígbàyẹ́ dábí ìsọ̀rọ̀ mẹ́lẹ̀ ìsọ̀rọ̀ mẹ́lú ìwọ́n dàbí wọ́n ṣáà ẹni bí ọgbà wọ́n dàbí wọ́n ṣáà lọ múnẹ̀ àbí ògbìmọ́ bí kìí ọrọ̀ máa ń kí àbí kìí ọrọ̀ ọgẹ́lẹ́ ìbí tí máa nígbò lọ́gí ẹ̀wọ̀n àmà ìyá mi ṣe ọ láìláìlàlá àkùmákọ obì ọ̀rọ̀ yìí ẹ̀yìn ka àmàdẹ́ yìí kìí so yela dunga kini yang isu ba ni bingi ko because ye mu duki mu ba ni bingi ko uniform uniformly ma shi aliko yang duki mu ba ni bingi ko go duke ya duniya yi shaka ti saudiya ne ni to abajo yi eleti kano eleti zaria eleti meduguri ogale ga lima ma shi alkiti so taki jam ami ama zikire le kuma ma ma makodu jibyo alali oja ne waye ba to so le kale bi sallallahu alaihi wasallam kini ma shi le ma ce ma ya ga kuma shi le shogala ma shi do mun ila ci amado ni je do se daba ti hile na allah tabaaraka wa ta'ala ni chan kuma hoci be tare ya ojo me dagu me tare ojo ma ni buku buba ma ko yi ma kuma shane allahu akbar allahu akbar allahu akbar gbolu ka mene o jama de allahu akbar le kuma gbɔ ba o ya chuma o ye ati mɛ menaka, mɛ n'a ka mɛ mɛ guani mɛ n'a ka allahu akbar o ko guba allahu akbar o lɔ la ene dugi de ko o ye o ye gbe taaki o nɛmu allahu akbar ŋa ka ye mango taaki a duwɛri allahu akbar ŋa ka allahu akbar gide ba yaa jɛŋa ma kafiri a cuku yaa jɛŋa amuna ya dakwa no atanya kuma Allahu akbar Allahu akbar ma ka wa ba je ba chaka chaba kwa we shi ulin iradu ke yi horo dai dan wala kala akbar ma wa shi liki ke we mdahu to draba ne ai ne musala kyon ka ke ne me kutana ba ke di me ala almu'minin do kidai kalli oje ama bakwa kitaban mauko chuchu maukutan ya hebane wala tahinu tibtigha'i al-qawm in takunu تعلمون فإنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما wala tahinu fi butigo ilkow wala me ki pa ibi ya teni amoja akafiri no gboduk ma ma de wala me ki pa ibi ya teni man eteni ma kuma di pa ma kuma juja pa ma in takunu ta'lamun chan kuma yalli mili ta'lamun chan kuma yalli wo al'alamu shi iwore pain sẹ́wọ̀n kò mẹ́ líwọ̀ fẹ́ ináhùn ya alẹ́mùn a máa lùgbò máa wọ́n jọ máa líwọ̀ yọ̀yọ̀yọ̀ kẹ máa tẹ́ alẹ́mùn dábàl kàmẹ̀já líwọ̀ yìí so ẹgbì tẹ́ alẹ́mùn àgídẹ́ àbájọ in kuntum ta'lamun to ta'lamun yika ma ki in kuntum ta'lamun abaki law kuntum ta'lamun to tuju jingi ta'lamun yigide en chakor mata yigide si hamza ila si ain awla chi ngokatu ngokuna kido alijoda wi ure ma don ke mara fundurida ma na ya murida imi aje uji tigaki in in takunu ta'lamuna shanku memma fa innahum ya'lamuna kama ta'lamun amanu gum madabal kamemma yi boti mi ci ham ci ayin mishin hamzan ci in takunu ta'lamun iwore shanku meliwo kame kame shagu meliwo fa innahum ya'lamuna kama ta'lamun to we ko na ewu e ji ajaba enwe dukichi abụrụ gị awe karịba emdulimola edijumụmụba edulimola ịchaka na ya chikiwu duhi kere arụzi enye wewe yi mụmụle enye a ẹkọ e duhu kuma kọ ma ẹmọlẹ ọhẹgùn máa yà ẹmdà ẹni ilé gbogbo ẹnọkọ yóò ẹgàbó èédú kìjàkùwẹ̀ tí ó ń ṣẹ̀kàdá òun bá ẹgàbí ìmẹ́rùn tó lè mọ́lá ọlàrun gbìtì àmẹ́gbogbo kẹbẹ̀tù mọ̀dá yóò rálú yìí ẹ̀nọ́gà kẹmọ́ rálùkọ́ yìí onígbòǹgbò ẹ̀ṣí nira kú wẹ́yẹyẹ tó gẹ́ rálùkọ́ kẹrẹ ìrè yìí mẹ́rẹ̀ pàálù lè yẹ́dù mẹ́ àmá òun wálìwọ̀ wálìwọ̀ lè mọ́lá amma kafiri amma ye wajo amma kadiri de masu yigiri wajo a gini ita kunu ta alamu can ka ma halli wa ba amma kafirin guda ma halli wa wata rujuna min Allah ma la yarju enwe ka ma ni nuke junu wajo ba amma ne nuke junu ne ku gono iwo ime ka me ya ligire yi amma nuke junu aljanna a gini wajo aljanna ngame amma ma nuke junu aljanna ga da amengonu kejunu atiku kwa ko yaya da tiku umeka dini manya gujana yo amamanu kejunu gane ladun wa kana Allah aliman hakima Allah sundu kinema ya ngochoka inna anzalna ilayka alkitaba bilhaqqi litahkuma bayna an bima araka Allah ولا تكن للخائنين خصيما إنا أنزلنا إليك الكتاب أوابا أما تكر عن ربان والنبي محمد صلى الله عليه وسلم لتحكم بين الناس تركنك تشليا بدأ مني بما أراك الله القجر تجي ديوه كنت تشليا مدوك ما كاجو أما كنك كوغشاني با أتوي هلانا كيكي كولي بتبار paul ẹrù dàdé ọgẹ́lẹ́ ní àdìsá níbi káíwá ẹni wọ́n má ní kí kọlẹ̀ èèyàn níbà ẹ ọgọ́fẹ́ paul ẹrù dàdé tuna ala nabi sallallahu alaihi wa sallam fi hadithi bukhari kwa muslim k'i kiwa kubo ummu salama yani abuka wa alqono ya nabi mararo nabi sallallahu alaihi wa sallam to ya kawa ni go ona mu mishifa hakumeka yo me ba mi inma ana basharu ona ila ushewa وإنما أقضي بنحو مما أسمع a bọ́ọ̀lù àlè òun náà kà yọ̀ọ́ lè o ṣàkíní omi wọn ni wọn kà á bọ àgọ̀ na àbí àkíní nàṣẹ́ kàákà ọ̀rọ̀gẹ́lẹ́ dọ́gbé mi nù ó mú kùmẹ̀ka òun náà dé yúṣà òun ọla náà dá ịka ni ẹni lẹba òun méjú kí hújà ola ọ̀la òun ihe ìhọ̀lẹ̀ ìyọ tẹnẹ̀ kéjì ẹka kẹ́nẹ́ka kí kò máa bá yọ ẹba ìhọ̀lá kàtẹ́bà ṣàkàtì òun jalè kí ọ̀là kàtẹ́bà ẹka bẹ́ẹ̀ dùn ẹ̀ mú àbí ọ̀là rẹ̀ ẹka kẹ́nẹ́ kéjì kí kò ẹka bó òun dùn kéèké yeke ti ŋa ma ko ŋa kele do ŋa tsa ko ŋa kaba nenu ɛhɛn yo inɔle ke ŋɔ do yɛ lɛ kɛ yi yi kama ru yi kama ya ama ya anya bi alu yi esi nɛ nkɛtsi ŋu ko ŋa ɔnalɛ ŋa wu ŋa kukuta ẹ̀láàmì headline oúnjẹ agbóyà lè yọ yìí ṣàkíyò onúgbùnùgbò ọ̀làdánù headline ọ̀là kí kò ń kó yọ yìí onúgbùnùgbò ní kò ń fún ayákàlẹ̀ ìmàkáyọ̀ ẹlẹ́gà ọ̀hún dùmẹ́ báyìí ọ̀là kẹ́dẹ́ alùkò á ní ọ̀rọ̀dá lò ọ̀hátẹ́nibí àmàgbà ní ẹnu ìṣọ̀lọ̀gẹ́lẹ̀gẹ̀

elile ọgụkọ ọbala aka iyi ka adụtili nsekwu ọbala amụtili nsekwu imụtili oledukwanị ya e, mruhana yotili sekwu emruhana yotili mm. ma ka kito epo giwe ye hemi hana ke yo ame ma me gere ikwe do ame ke ama abiko ti le win ẹdun mẹko yìí ọwọ nǹkan rẹ ọyà kó yọ eko dọ ọhún nípa àdẹnà òun màá yá dá lé wọn àbáyọ yìí ó kẹlẹ ń abẹ́ bọ̀ dé ẹ̀ àmọ́ nìyí báyìí kò máa kàjọ ẹ máa ń máa tó ìhọ̀là nípa ẹ tó náà waduku mali o ma ya ba pa du mu ke ye ke mu ba so inna ma hiya qita'atu minan nar una un ko da ru no odo mo fal una ke gba lu ire ye gba lu ko aw li yadaru ha ya de ya tano tan ali bi ta ma do alikum tura le chen ke chen ba

waye ne ngida gida waye ba shiga gini ni inoshelia kuma ne o ba nabi sallallahu alaihi wasallam ami ansar amanu shelia le amaju ba nabi kuni afe ugu kuma ayi kuma ne to kogule ye ye tuto memeleka sama mukuji ama m ko yigile yoyin takma en gide mu dengero la te ak madima ami mu dengero la ma ngine ja aka we gide ji ama ama tini matini ma yuhi ma ndi un ka heji un ka heji taki ma heleku taki mu ka ji yuje ne mune ima e ka fa alqaha fi baiti رجل في بيت رجل بريء ما يكاجي يجني انك ما ما نول مرولان ajo ahe adogba nibi mi tako biti ingo mo lagide ingo mdo kan ka asu ya onwe onwe koyo ngam da mu kaji ni yeno bene kedeme to ya nibi ma so ameke ameke arọ ọrụ ameke ya kini ume mọ ọlalẹ mẹrọ lalẹ ṣe ń kọlẹ àti ní ṣi àmà tí wọn àmẹlẹ ka ameke yóò yọ rẹ àmẹyà yóò yẹ nílẹ kàmẹyà hẹlẹ à ọlẹ́ngẹ̀ fẹ́ gẹ́mẹ̀ wọn. alóòdù màkó tó ọbì máa wà níbi sọlá sọlá máa ń nìyí ya kòmádọ́ a iṣẹ́ òun dàtẹ̀lẹ́ jí ní àwọn ogun lẹ́kùn máa kàíbà iṣẹ́ òun kó jí ní iná sọ ahíbà náà bẹ̀rẹ̀ ìbò kó bí òyà ẹbà ọ́la ń ṣẹ̀fẹ́ wọ́n iná sọ ahíbà dírí í fúlà ẹnẹ kìtà àhẹ́lẹ́ jí bá ọlọ́pẹ̀ bàbá yìí dẹ̀ ó dùn kẹ́ nàbá náà ẹ̀gbọ́n wọ̀kọ́dà hásúná bèèrè alíkà ilé máa àìbìsíkíṣẹ́ àwọn yọ̀ọ̀lá àwọn pí ọ̀lá lẹ́mà tòdálẹ̀ agbá níbi òkúbò yìí àyí kalọ̀ adọ́ wọ́kẹ́ yìí jáàmù nẹ̀ kẹ́mọ́ kẹ́mí já lẹ́gbà yíkò kàkí ní ìtùn tí ó ń káhẹ̀ jínú gbàníbi sọ́lá alẹ́sọ́làmà ọmọ ó bẹ̀rẹ̀ níbi sí ní kàwámù àti mẹ́gbàá

awa do takada qur'ani rogwawe bil haqqi yi gaskiya li tahkuma bainan nasi e bima araka Allah e tu shilia agbada amone alkoyum ti yigidewe ene du kia koywe turke dele ka yo genu iburu ki lo do du gwe turkuma di ole otilie kenya chirira genu wala takun lil kha'inina khasima ama bi juma jaba weke amudene ke tatu dimanu sidibo ma ugbo ya n'obi bụ amabijuma jara shi amabijuma jara mụ ekita tubi ma ke ọra roma enek ma kini weke ole ola gwe ke ma were le ole igwe benu ewu no gbam واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل

múdà láwù chádù lè fi bá àwọn challenge mọ́lú wà láti jáde láàrin lèdínà àfúsánú na àfúsàhùn ẹkí náà abúrúkú màṣà mẹ́nà obìnrin yà ẹkí wọ́n náà rọ̀ kẹta tó lùbá gẹ̀rẹ́ bá màkẹ́nẹ́kà dọ́mọ ọmọ ń ṣàkàṣẹ́ ní ẹgbẹ́ náà bájọ ẹbá ìyá lílọ́ àwọn ọmọ ẹ̀màkọ́ mẹ́ ibìtàyìn náà ẹ̀wọ́n ilọ́

abake le bakushaka agabi be ko wango chamola mani alkatele majeri ba amake ya maka kuma kan ani tu katele bi bini ba make mele ba wewo gugu wewo toke ngo awu magwa okube jawe maki ko yo me bi e yo ngeyo mata ba ibi to makpa yakel wetu na enu una ede ee onwecha alụlụ ogele tele bido enweghị ugwu ma gbụke enweghị ugwu ma enweghị ọla enwe ka ọma kama enu weke enye ụmụ enu polisi eke ka nwa gịnị nke ha gbele ọrụ ha gịnị onwe gbele ọrụ ama ka nwa gịtọ elu eke m dara ka tele ma elu na amma maka tele yala na gaske ga na gare a yi wa mai hudu ibu ya fe a ta yala ga na gale ina mutu ruma ya hudu ala limana giya ọjà oyi oyi kuma aṣọ yọrọ kọjọ wọn àbẹ̀kọ́ ọjà mítàlá mítàlá kuma aṣọ yọrọ kọjọ wọn ẹba ẹni ẹdẹ kuma má dùn kuma àkókò yóò tù má mọ́jà lẹ́gbà kuma ma ma na keke ma mana keke aji ya eka medomo manilika kumadu juja manu chuchu kumadu juja mamda noko kumadu bola ma oda duyin elime siba to to da bale lojo agini ekira ro eneki ama ko ma bola ma juma jaba era roman inna Allah la yuhibbu man kana qawanan atima. allah ba ingi jene du ki chabe juma jan ya ngi jene du ki shi ẹnu léfin òru ní abájọ yìí bá amúnẹ̀ má kọ̀là oyí lè bá kọ̀là má interest tí a dé kọ̀là má kọ̀là lè já túbi ní wọn ṣe aka oyí lè yìí kó nẹ̀ ẹnẹ̀ ń ṣàkà ṣe bí ní abájọ yìí bá ọ̀là dúkìá yàkà ṣọ̀là túbi ọ̀là dúkìá yàkà ṣọ̀là túbi yes ẹnẹ̀ a ṣe bí ẹnẹ̀ yìí ìṣègbè ti dákẹ́ gbọ́kọ́ àlàmúnẹ̀ bẹ́ẹ̀ mẹ́nẹ̀ gẹ̀ẹ́sì kí á gẹ́gẹ́gẹ́ kọjú ọ ibi ọgẹlẹ àwọn ẹgbọrọ ọgẹlẹ kwalu e ma yìí ìlàbà nílẹ owó ẹ onúgbòlù bẹ mdẹnẹ gẹsìkíá àgbàdẹ àmọ ìyàwó ẹbá mdẹnẹ gẹsìkíá àṣẹbi ẹnẹ nígbàgbé àwọn ṣẹbi ẹnìkì àṣẹbi ẹnẹ bá nígbàgbé àṣẹyìn òun kìí ajá bí kú bí ọyẹ kìí àlejò ẹ má léwu ló ń wòye lẹ àmọ máwẹ ẹ màkàkídé ẹnì kìí àwọn ṣẹbi ẹnẹ kú ẹni agbọ́la wẹ́ ìyàmẹ́ díkà ní ìgbàlù màtínì yìí ní ìta agbọ́ àkí ìyàmẹ́ ní ìyàmẹ́ ìwọ́n sánẹ̀mẹ́ òṣìníkà yìí ó yíò sí kàkí ní òun kìí àyàbí tánẹ̀yìn òun lẹ́ òun yàbí rẹ̀ tó ẹmúdẹ́lẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ àgbàdá àmọ́ àgbàdá àmọ́ àgbàdá àmọ́ àmọ́ yàkọ́ yóò ya ẹ̀wọ̀ wọ́n láti jáde إن كان خوانا أثيما يستخفون من الناس يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا يستخفون من الناس mama janga mama janga mune odu o maka helelu mama jama ka jije ujene mune wala yastakhfuna min Allah mamda maja ngojon e maka olelo odu odu maka jije ne ise te yugi ngojo o ne ni ke megbe na maja ye oje ya in police call eno gele gede eni gbiteje o máa yà ọ́kùsí abójútí àmáyé ni àmá suspect àmẹ́hun ẹ̀bí ẹni eye ya ẹ̀ẹ́sùn ní ọgbẹ́ lọ́dẹ́rù yàrá mi ẹ̀wọ̀n ẹnigbò kẹ́mà ya e, e, ma ṣí e, ya tíni tíni tíni tíni tíni tíni ẹ̀rá ya mú gbogbo eye òye onígbònúgbò ya àìmẹ́dá ẹ̀mẹ̀ pàkẹ́dẹ́ ní tí pàníkì ìjìyà rẹ̀ mọ́dá lọ́kọ́lù ọmọdé alùkọlù wọlù yẹ máa wá sí gbó máa mẹ́rin ọ̀dà kọlù máa lé ẹbọ dúkẹ̀ṣẹ̀kà náà gọ́bà ìgbìmọ̀ alápẹta màdà lórí amúnà àti tẹ́tọ̀ fọ́gẹ́nẹ́lẹ́ máa dùn múnà pẹ̀lúkú ẹgbà máa ṣẹ́ wíwọ́n máa yà ẹbà ọjọ́ alé ìṣẹ̀ máa yẹ ẹjá múnà àmáyẹ̀mdà ti gidi ọjọ́ ìrìbẹ́ yìí tún nà máa láyà rọ̀dọ́ mí kọlé kìmá ṣùkọ̀rọ̀ lé kìí yégi yégi gbọ́mù ẹ̀ mú ṣùkọ̀lẹ̀ yóò ṣíṣe mú wọn ma yá káyé ọ̀kánà aláhù bí ma yá mẹ́lú na mọ̀ṣíkọ̀ aláhù ṣe lódà káṣẹ káàdù ní kọlọ́dún kùmá ṣe pàkútàkà جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ها أنتم أما مجري جادلتم عنهم في الحياة الدنيا أما جاء بارو مارو دنيا دكيو ọmawe gị achebiene ọmayewe gị achebiene ọyawe gị achebiene ọkọwe gị achebiene atawe gị achebiene iyewe gị achebiene unukwuwe gị achebiene omume gị agbarọ marụ ruru ya idechiru fọmen yuja dilu lọha anuhum yom alkiyama dene ani ka anya gbọla mọjọ alụ uji abụla ọjọ na taa ene ne ka igbarọ marụ ụgbọ ọjọ ọjọ kwani taa amen yakunu alehim wakil na achene gị achene osubi ọma ọjọ kwani ene ochibi odomo ene ki agbaro maro idomo oduni ya migide una eli kwa abajo odo ojo kakini imacha so onu ma so onu iya no de ma so onu togele mo yo na tana bayo ke eni hi amona kele ku ni kakini hi ah ohun cha jo ni cha so gbo e

ina bu kuma kuma ji jale mama shi wani kuma tak ma kuma ji mamma ko ji ma ko shi wani kuma ulma mi ta wajo ki shoga bara idi ene ki du pa mo da kaka gide biti biti biti abo bit abi be je ma chaka tola no ko da le ma mo da bi lule ni ba ko tin da to ni hawe gbogbo takul ma mo le da da kare bojo gele ni na shi o gele ni na shi

abụ ma nawa ma adịghị agba agba agba ya ka etọ ịnagide ma akị kele oju e, ame e ma alụgbomta ene ka ya nihi gaskiya na ojú ọkùnrin fẹlẹ rúbí jùmọ rẹ wàláhì nene ka kuma gbìyà lè ju àbá ma ya nihi iwi ina ojú ọkà kìwí jùmọ ọgẹlẹ ma ma ma i. a ti jẹun kẹ iju ma,

Eh? ọlọ àtàwùnṣe ní ọlọ́gbà dínú ìdáṣọ ọlọ́yà alẹ́ ọmọmọlẹ̀ ìpínà ọlọ́gbà ẹlẹ́nu ẹnugbà dínú kírísẹ̀n agbègbè alẹ́ rẹ̀ wọ́n ti ní abájọ yìí àwa ẹ̀bọ̀ àmì ìwà manúdì máa ti mọ̀ ti sẹ́wọ́n kùmà kí ní ìwà lẹ́lẹ̀kọ́ abájọ akọ́là mọ́nùkọ́ madábọ́ aṣọ ni wọ́n tákà

yàmúnà almájìlì dọ́mọ ajọ pàmù máa lè mi pàmù mọ̀lùmọ́mù fún yáṣọ́ ẹ̀hùn rẹ̀ kàjọ́nù bùlẹ́kà àti ìfìdì ọ̀gẹ́nẹ̀lẹ́ ìfìdì ìfìdì àtẹ́ skúlù kó máa ṣọ́ ọ̀hún amíru máa ṣe kẹrẹ́ yán akọ́wọ̀ ìgbẹ̀rẹ́ ìwà míṣọ̀ rẹ̀ yìí ẹ̀ẹ́tọ̀ ń gùn nẹ́ṣẹ́ lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ àti mọ̀jálí omi mọ̀jálí ọgọ́ oya ní òkúrò yàtá àrùdọ́ àyè ẹ̀lẹ́kú tẹ́nà bá nílẹ̀ ìyàlẹ́kú tákùnmẹ́ fàájá ṣọ ọjọ́ àkùrá ní àkàkí bí wọ́n láti sọ́lẹ̀ aláàdín ayákẹrẹbọ́ ọkàtọ́ ayọba sóra kàdé òmìnirẹ́ ti pìtì ayákẹrẹbọ́ ókè ẹjẹ màá dé tó bá rẹ̀ sọ́rọ̀ tìlú sára dé mìíràn ẹ̀hẹ́ tọ́tù rẹ̀ ti tó bá rẹ̀ ẹjẹ màá dé ọkàtọ́ mọ́lẹ̀ kàyákẹrẹbọ́ làwọn so macho ene duka ale akini o egide ku ma se ba o melu ku ma ku tilan ku me se dai egide cha do ha ni se ma se abi cha do ha se ma se inene ki qualify do ha ele ku ma se ene ki ma qualify do ha ele ni ba ile mo se wo ma go jo mo ta ene ki ati pe ma e ma o owu ola da kiratu no mebu sa gide ro se ne du tene ibo ke lo ku ku de ku ma ngwarole adaw ke chorun imdene ke moku bi ke makali niba ni ba o ya makina adini munyo ni ba e chorun ku e uti o ya ma to abajo e memo ya le gba kini e chacho e no kama ali juma e wi de ojele wallahi gini gide gide ba iwaja gini gide ina boku mpamajo ayu yibe cha boku yugo mpamajo yibe chijo maja choruka ataka aka gị n'ihi okwubia leba ya chibegwu ya la kwaru chibegwu alụbụ kwaru chibegwu ya e, ụmụte ya achọọnụ so egba ada ka ma abịalụ ya hụ ya ekwa agwọ ya aka aba ma bịalụ onye ụka ya e, aka ya agwụka ebialụ na gị n'ihi bịalụ ma kwe bịalụ mmanụ ẹ̀wọ̀n yóò yẹ kọ́ atáṣe wáyà pàgbà àkó àjálù wáyà táṣe òde wáyà tọ̀ ọdọ́múnú wẹ́tọ́ màṣẹ kàdá báyẹ̀ wẹ́tọ́ màṣẹ aṣọ ọ̀run wáyà ti gbégbú wáyà ti gbégbú wáyà pàgbà àfẹ́ wáyà bá máa jẹun òun ẹ̀kọ́ làlẹ́sẹ̀rọ̀ làwọn máa tẹ̀yìn ní ẹgbùn wà tẹ̀yìn ní ẹgbùn wà tẹ́nu ọgẹ́nẹ̀lẹ́ ọjọ́ kìlì kọ́ abáyẹ ẹgbẹ́ nẹ́ka kẹjẹkẹjẹ adágọ́lá pàtó tẹ̀kọ́ ọmọ ayò yẹ́tẹ́jọba gára ṣàgẹ́tẹ́gẹ́dẹ́ bá ẹni ha ikọ́ bá bẹ́dà jí lẹ́gbẹ̀ agbọ́tẹ́ má ní ha yìí ni kí a ṣiṣẹ́ bọ́ yìí ma wọ́n ní ha ìtẹ́lẹ́lẹ̀ lè dáa ma mi já lé bá bá ọ̀

egwene akwụkwọ ụbịa kara ọkụ ma bụ alụ ha ekwu gbara akụ akwụ ogenele echọghe m amịrị aga ede ebe a ahụje nwunye agbọla m agwụ ngwa ekwu nkwa m na ojidenu ihe anyele aka eje ngwa ara akwụ echa achọ enweghị mgbe jido ga agba ajeje hụri etake gaba amịrị amachi na m kele gị ka anyị hụrụ amẹ́lá ìgbà yíò rú wọ́n má jàkà yíò lílẹ̀ rẹ̀ amẹ́lá ìgbà yíò lílẹ̀ ẹjàkà bú wọ́n má jà ìdọ̀jọ́ náà ní ìjẹ́ kí lọ àjú wọn náà ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما نعم ومن يعمل su'an aw yadhlim nafsahu ene duke college ene kia kene ki wala uchalaki ene duke college ene chi bekene ki wala uchalaki ulizi kekele ulizi ile take tina do batu bojo tuma yastabirilla take chini tina do batu bojo oyo chene de gwitin

onye ọmụmụ odudu ga-ete na adụba odu dagoyogi nwa ụmụ akọta agbọnụ ẹ ẹ̀hùn kẹ́ kíta màdù lè jẹ́ lẹ́bàárẹ́ ohun makọta gbọ́nà yẹ ẹ ilẹ̀ kíta màdù bàárẹ́ wà ní kí ọ̀dágò dùbú kàwẹ́ ṣe máa lè bóògùn agbàjẹ agbà ẹmọ

òkúta òkúta yẹ́rẹ̀ lú ẹjí ni payá gbogbo tó mi ó tọ́ ẹ payá ìhú mẹ ẹ ọgọmọ ẹdàmì wọn payá ẹ wọ́n máa dùn mẹ́hún ẹgbà kẹ̀dì ẹ̀lẹ́lú tàbí àhù gbogbo mi ó kó tọ́ àwọn lára ma kpadza ɛdiɛ le do mɛ ba bɛ ti ihu mi taki yɛ ma ti ayɔ la ma yɔnyɔ ɔkɔ tu mi oko na adagba atɔ ya ta yɔ la ŋu ha yi amatsa si atsɔ yɔ lɛ nu atama agbaza mɛ ni ɛgbɔ yɛ la mi wuyu ama adagba tutu mi ebi gbɛ la ŋu adagba tutu mi aba yɔ mam ko ma kacha ya tɛ mam tɛ tete gbi mam ko ma kacha ya tɛ ko ne tsaka da yi gɛdɛ ama yi ama yi wu nɔrɛ ne le wi

anyọ isi ile imani tago ni ako dago le dago ti temi tali temi ole taye un bako chaka ẹgbà agbélé má ṣàálẹ̀ ní ìpayá o ma yí ọmọ payá ìpayá ma yí ọmọ payá tàbí tó ebe gbélé òun ọwọ́ tó lè fi òyà ma ọmọ ní ìjà káàbù yà ní ìjà meji ni kpɔla mi wɔla mi wuli ɛnɛ k'i yɛ kunju fɔ ɛnɛ k'i yɛ yɔn k'i yɛ takɔ yɛ aŋɛ mi dubaga mɛ bɔn te ye mɛ kide ba awɔ abu zaa mɛ ni kide o yà tó mɛ n yà amadu su an awo yɛ zoli minɛ sɛ ɛnɛ k'i yɛ den ne tse a bɛ kɛnɛ k'i wɔla sala si suma yɛ sabu feere la tini a duba tu bɔ jo o o jo yɛ mi duba mi k'i ma a ni gbɔkɔ bɔ yajid illaha ghafura rahima yani ka ko ndo allah hadu bam ninu bile ka ma sulu kam enu no bile leba iwati nini abdullah ibn mughaffal o ya abdullah ibn mughaffal ya tinini an imra'atin fajarat unu bile ki ya abu tabushi okoje fahabalat taki yo yehunyo ha ango iwo malebi tuda tukata dali mo malebi kwa abdullah ibn mughaffal enhi malaha ehun chuguru eneleta inene kuma tayde yeni laha na una chuguru ni una yalo uno bilege wa teni ne gidei ko abdullah وهي التبكي كني راكو انو بلاو عبد الله بن مغفل واتني ني كني انو بلاو يا كو يتلو ان مو وو يو يو كامو تو بلا ابي بلا ما يو كو يامني ما كو شي يو ايو اك ما تي ما دهون النبي صلى الله عليه وسلم اي كاي في حديث مسلم يني كو يو كو كي مدي وبا يا دهو دلا كلام ميستيك لشي ابي يا الله امنا مدو tó ẹgbẹ́ òkè a ní ayẹlẹ olélé wá ẹgbẹ̀gbọ̀ ayẹlẹ olélé ọmọnẹkẹlẹ ma ẹ̀tọ̀ ẹgbẹ̀dẹ́ akókó ẹpa kúgẹ́dẹ́ kẹpa akẹta yà máa lè martin ma ẹrẹ títọ́ yẹn nìyí wà áyàn kàmí àti mú ẹgbẹ́ àti gòjì ká màkì báyìí ẹgbẹ́ bí sí kàmí ẹgbẹ́ ẹka sí bọ́ ánìlá ẹgbẹ́ kébù kàtó yọkọ̀ yọ́ méjì ó ń dà sí yéṣin tó dẹ́wọ̀n ikú tẹgbà nẹ̀gbẹ́ kùmọ́ àkàmà tẹ́ mú tí ọ̀rẹ́ lè kẹ́dá kìí ìgbàlẹ́ ìwò mú ilé mẹ́ tí wà mú ilé àmọ́nà ayá kọ́lá kìtò dábálẹ́lẹ́ èyò gídẹ́ tí kí sáwọn àti ayò dẹ́ tí kí ó kété ìṣe islam àrídọ́mọ́nú tó tó dábálẹ́lẹ́ olóbìnrin gídẹ́ yá ẹni nìtẹ́ ọkọ̀ jẹ́ ke hunyo tak mama mala du paha abdullah ibn mughaffal yani kaskiya unna wono bilalo uno bilemo biri da kini raku taki dom kuma qala taki yani ma ma ara amraka illa ahad amrayn ina lamiri ba alkulili shi ona meji umshi umshi ومن يعمل سوءا او يظلم نفسه

enene dukia jenechi abekene kiwala mshalashi which kuna agwa kini oke hun jirom tuma yastaghfirullah shan ki tina duba tu gojo yajidillah ghafura rahima yale ka ko ya duba mo ya le jumu ajo ya gide jamu no blai famasahat ainaha yawkurum ya yunli kuma mada taki ali takanye do iyamu no gide kake mo ya ne ẹ̀lẹ́kùn tọ́ ah, ah, hadith gírọ́nà hadith lẹ́lẹ́ yẹni yìí máa mi muslimin yẹ́ dìní bù zẹ́nbà abapaki o lè fi ṣe túnmọ̀ ẹ̀tọ́ ọba takin yá hàlù ọ̀la ṣe fọ̀lìsọ́lì raka àti ìlú takin ìhọ̀ ọ̀dágun méjì ṣe ọ̀gẹ́dẹ́ ṣe sàlátì tẹ́wọ́ bá máa dọ̀ takin yá họ̀ ọ̀dágun méjì gẹ́dẹ́ ṣe ini sura duk ma do aka ti sura ma gba hu le sura ki ro eju me gba yi bo le ya ne ba ku du abe ta ne o oh, ma se ni e gba du re ni ke se yi tuma yastaghfirullah li dhalika dhanb o le zike se le be ke ho se pataka akini ojo mo le zikire du ba mi to do le bi le mu so na bla da ko mi jile illa ghufira lahu ma du le bi ne le ma ba hadith gide hadith fenshi àdìsẹ̀ fẹ́ yóò ló olùṣe kìdí ọ̀wọ̀ gidẹ́ wa kùnmọ́ àdúrà kìdí sọ̀lá ti tẹ́wà ọ̀wọ̀ tó bá ẹnẹ kìṣù lè fi òun àṣọ wọlẹ̀ báyìí ní dàgbà ṣèlúgbà mẹ́wàá òun fi gidẹ́ bá ọgẹ́lẹ́ màá tẹ̀yìn kena fọ mi fọ́mùlà akàdọ́mọ̀ màdúrà kí ni fọ́mùlà ọ̀wọ̀ náfílà fɔmula méjì ẹni fọ́mùlà ọ̀dágún méjì rẹ̀ ẹ̀ẹ́kì àwọn ṣe ni wọ́n di fọ́mùlà lẹ́ngẹ́nẹ dú kẹ́ṣà pàpà fọ́mùlà lẹ́àṣà àwọn ṣe òun gbé fọ́mùlà lẹ́dẹ́ta ẹni hi wẹ́kẹ́ múdu ṣáàdùn nọ́lá wẹ́ ojí kàkínẹ́gbàdú kẹtàdúrọ̀ chineke hụrụ nafila dagom igichi omi wa okwu ebe nwọkọ ọjọọ mi abajọ ọjọọ na agba ebe kwuwe sakana omi kwuwe kecha ọjọọ ise ngedebe omi usekwu na atadure ya una amudu si adunola meji agini ewu du ije mi adure ya ta kudabi ma obi adaka kika wa adure ya ta meba si dekwu ọwụ nafila dagom igichi ịdagba chọọ ọgide kuma ti ejiko ụmụ ma ti ejiko n'ebe a na arịrị nafila dagom igichi náàrí nìun náàfílà ọ̀dágún méjì ìṣọ̀lẹ̀ èmi ń gbìyàn máma nínú rọ náàyárí nì náàfílà ọ̀dágún méjì ìṣọ̀lẹ̀ òun ẹ̀hún máka kùmà yá àṣàpá bí òun ẹ̀ alẹ́gbẹ́ ìbìta kùmà mà nínú yá òhìrún tẹ́ ọjọ́ òmádùgbà náà lámì ojú àkúnná àti náàfílà ọ̀dágún méjì ìtù yẹun káàmúdó déwù kì má tù yẹun àlàálì nìṣẹ́

idepe o ngide idazila un ishini ishini hiane imundo ko meji ide gugu nazila un gugu egwa ide gugu ogu ide gugu egwa ide gugu oje baba onuka o ya ti nazila na ko meji le salati ma do salati to ba dire onuka ya ti ojo kai tagi mudu munu gugu ngakini ole fi kan ti ngini da imdi sakado ko yo ole ti ko se ko ma oka ìdẹ́ gbogbo bá ọjọ́ àwọn ṣeun ṣe ìyá wọ ọjọ́ mẹ́rù ọjọ́ mẹ́fà bá tó láti tọ́ bá gẹ̀dẹ́ ìṣe ìlú ìhùn ìyá dùn wá kí ni àbàdé nǹkan yóò ṣẹ̀kọ́ rútọ́ kì á wọ ọjọ́ mẹ́lẹ̀ ló kì má sọ gẹ̀dẹ́ yìí ni ó yóò ṣe kàkí ni olè dúró lọ́mọta ń dẹ̀ ẹ̀lẹ́kọ́ tó tági ọ̀wọ̀ náà fi dágbé yìí lẹ́bà tági àwọn ṣeun ṣe ọ̀

shaitaite bene kide bene palu yani inna alhasanati yuzhibna sayiati dhalika dhikra lizakirin qur'ani wakile yani enyoba uma kebene palu so e gbadu ma gine bene chaje kai kai kai ka ya itere kachi uye bene ke chine itere kale uye bene ke chine na lare to enyo e bene le palu na ọjọ́ àkìlìhìn ẹnẹ́dú kí ẹ̀dẹ́nẹ́tì àmọ́kẹ́nẹ́gì aláṣọ́lá ń kó tákìtínà àdúgbà tó gbọ́jọ́ yálẹ́ aláhùn èjìdínláhà kọ fúra rọ̀kìmà aláhùn àdúgbà mú ìyàmọ́ lẹ́jù lórí ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله ومن يكسب إثما أنك يوبيو ليه شيء الكسب شكوكنا أشكو كلا شبيعوني وإن يأجاو ليه نيا يوبيو ليه شيء وقالوا ليه شيء فإنما يكسبه على نفسه ليه كيشيلا أدون سوية في جيني pokele ole fi lẹ́kẹ̀ẹ́ṣe adùn tó yí ẹ̀fì tí ìrìn ní ìdún yẹ́ ẹ̀nẹ́dún láti yẹ́ ibi kùnmá ṣe kùnmá kìíní aṣekíwọ̀ máa

na gị ihe kene ike ka lekwu adụ ha maka maka nenele gos edi ha nyinwuma ọbstakụl na-esi tọgba ma anyị edi ha nyinwuma enye ụmagụmachiche ụmagụmachiche lafia ụmụnụ obele gị amụla gị echi e, e na ma ya e ma gị na ele Wara ebe negide ka achi ihe chenele onwe chimun chen ka ate gba kacha ke gaba ola ma penele ola ma ma mo chinechi tula kenele ma chinechi tula kenele ma mo ye ye ma ma kola yo komale hello baby baby ba ye baby e, e ma lu eni ka gaskiya dan hello baby eju enegi adịbi nwu tụla ka enele eju ya ada ga kọlụ onye ile omume a ma ntakedo ya mkpabie shola kwere bi nji wa me yaksim itman fa inna ma yaksibuhu ala nafsi ebi enegi achi gido nwe ba oji opiti ngine oji opiti ngine ka ni abu ya anenge ka nwoya mabule kuyola tagi chini tina mama ya kiwu ẹ̀dígbó kíni tí nàmọ́ mẹ́ kí gbó kíni tí nìyẹ kí hù ẹ̀gbá lọ ọjọ́ ẹ̀kọ́ láwọn ìyá tí ó ní ẹ̀hún dúkẹ̀tì kò bí anẹ̀hún ìmìtẹ̀jẹ́ nẹ̀ nìṣe kò bí anẹ̀hún kẹ̀má dọ̀ ọ́ta làálọ́ ní ẹ̀dọ̀ ọ́ta làálọ́ àbókù mà tẹ̀tẹ̀ ayé pàtí gbélé kò lè yẹn ẹ̀bà kò má lè yí bá bókù má kà má kò má lè ní àdó amato kuma ma je kuma yi skulu ene ki amu ma ki adu malo ti skulu ki asu mo ti jojo la skulu amato la ma skulu sha ba yo adu ama chi ene ki yema kene ka de ha yun ki chini cho ene ki chini cho da ko la o ma ba yo adu aya chi hu eye genye karatu ona yo karatu ene we wa ya gweta

abi ọ̀kàtí ṣe kwa yìí ọ̀kàtí lẹ́yìn ṣe kwa ohun máa ìṣọ̀kàtí ma wá yìí yàwá yìí a máa ṣe ní yìí yìí òbí àdáwọn yá ẹni kìsìkà àmẹ́tí ṣàdọ̀wọ́n ní ọ̀kàtí mú wọlá ẹ̀ máa lógún ẹlẹ́ni bá ní máa ní ṣọ̀kàtí gẹ́dẹ́ yìí òun máa yọ wá ẹ̀ apá mọ̀ nígbà mẹ́ra mú ìgbàlẹ́bọ̀ òun á gẹ̀lẹ̀ ẹlẹ́bọ̀ kẹ̀kọ́ yẹlẹ̀ wọlé wọn jí ni wọ́n ṣàdọ̀wọ́ ní abáyé ṣẹ́un gbọ́bàdà lẹ́jọ́ yí ẹ̀yà wa báyìí rí ẹ̀yìn ni mọ́tò yàá dúró yílẹ̀ ó yí ẹ̀yà yàá dúró báyìí rí ẹ̀lẹ́gbò bẹ́ẹ̀bọ̀ ìpàkà máa mọ́tò kà tún lẹ́jọ́ má tó tòlùká àbókà mi tíṣà wó má dàlù kùmà bí tíṣà ẹbọ ábà màwọn mi tíṣà bí ní abáyọ òrùka wọn máa ń sàmọ́tò skúlù hì ẹ̀gbọ́ yẹ́lẹ́ kà máa ẹ̀bọ̀ ẹ má jẹ́ kà máa ebo nga mba ga mele so ebo ebo imale echa mele mdu je ne ebe duka me anya ga maba yo enweche mu enwecha ma bulu to agale ni ade so ene ki chebie ne ebe ne duke chi uyole ani eliko uyole ni ni so ine ba yasibuhu ala nafsi na ko to ba kana allah aliman kana allah unda allah aliman ene ki mumamche hakima ya machoka ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل فقد احتمل بهتانا وإثما مبينا. نعم. نعم. ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك نعم لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما عند الله تبارك وتعالى إنه ومن يكسب خطيئة أنا كتادري أو إثما أبا كل فيه thumma yarmi bihi bari'a takimuduri kulungeni kimanola mamola len imduri kulungeni kimamola len ka keni ile elechi o ka tuluka mi egbaka oyi amado jo ka kumalo tubo ma debo anse ti madui palo tubo ma debo ma ibo ma debo inene kuma kunu ka ke danse leji anse android kuna nene ku ma kunu ati e eh, dan do le because maliki wi ji ho mota ki dabi yo nga adun yo nga yi yo ta gele mama me ta nga ya se ti ku ne ma bi bon yo ne ala to kun keta to ala du yi kama ba ele ko ama ma gba ni mama ajeje ni ma ele du ma jaro aro ta te ro to gale aka wala ma go wee dataji iwe onye onye achụ nye adum ẹdẹ ìdọ̀bù ìbá ìdìbò onye ọ̀tí òun náà ẹn kẹ má jùlọ ẹjì níbi dúkọ̀ adùn kò máa yẹ gbígbé rẹ̀ tọ́ báyà máa fi kẹbọ yóò ní àyù kẹbọ ẹn kì dọ̀là dùn rẹ́díò wàlẹ̀ sàlámà lẹ́kù ẹyẹ kẹ́lẹ̀ lókùn túbì kẹ́lẹ̀ ẹn kì adọ̀là dùn rẹ̀ onye àyẹ̀kùn á lè onye àgínihìn

me chinira kwu makihe ọkụnọ gị ahụ wara gị ọwụwa ha nụ ga bụ cha gụọ mgbe amụ na ekwe kwapụcha akwụli ji ma ga arọ yi ka mecheta chibis ka gele enye ka ha dụwa aba m ya aba jeta ka ha gwa ara kwuru ji ma agwa m ya kwụnye yu nyakwụna takọ yo eye ekeji ma ka adọmọ ya

ateneke edebo ati buka ameche nka amedo nwogo ebo nkwa melechi ndị kama keeti kebiri ibu ma ya alụti polisi kama kema mere kom nwa alụti polisi kama kema eyi obiri chana kwe obe kuma abeku ma ma doro tibi oke ebo ama ihe eho ema no beke eneke edebo ka ihe ele mgbe kenlewa aka emaka ya ka ma fún aka akẹbọ àgádárí yàn sísà dá sàmẹ̀ hàn yìí lẹ́gìdẹ́ ẹni náà sákẹbọ mú ẹ bá ẹ má mi ṣe níkà ní ẹgbàkẹ ẹgbàkẹ ẹdùnkà ní wẹ́ẹ́lì ètò ẹni jẹ́ ẹgbàkẹ ìdúkò wẹ́ẹ́lì ọ̀nùgbòǹgbò ẹni kẹdù ẹbẹ́ àmì mẹ́lẹ́ta gbòǹgbò ẹ̀ àlẹ́lẹ́ mú ẹbá mú tí a ní gbẹ̀tẹ̀ máa ṣe lè mɛ majalga kini ina na ne ogele ma kuma tomo ke bibi tamuma wallahi ma kulu to turuko jodi mama hini do kunyi ba amma me ba muki yeji yeji on kai kuma ya yeji o yeji ma kuma ku kade ku kade ya ina ru ka mu ne ke amu ma deli deli alaikum salam na'am Hmm. Àmín. Wàláì wàláì ní ibi tó pa aṣọ̀pá sí Gíríkà. Hmm. Ó yí màmá kó àìsí èsì ní gèdè sí ọgọ́ yìí. Hmm. Ó wọ̀ ìdí lọ wàláì èsì rí. Akúrò sí gbogbo àti kálábà ìṣàkóyè. Ẹnlẹ́ lẹ́wọ̀n kó lè ní àjọ ọkọ̀ yà ọmọ ọ̀nà ọ̀dọ̀ àti mọ́ ẹlùkọ́lọ̀ yọba ọlàkàkà ha ìyá ilé òmúnà ẹnẹ̀kì má ṣe òun dóorun ma yí ẹ̀jì kì mú òun kalẹ́ òun ẹni ẹun dóò rẹ ka ẹnẹlẹ́ ẹni wẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ mú tàbí ẹ̀ṣẹ́ àti kó ìkúránì àdé ìkúránì àwọn rèmí ìkúránì àrèmí ìkúránì lẹ́

ẹnkìlì yọ ọgbò fìtẹ́ àbẹ̀kẹ́nẹ̀kì dú araf rẹ̀ káàhìn tẹ́nẹ̀kì akẹ́wọ̀nkì ní yọgbá akẹ́wọ̀nkọ́ àyàtì anibi akẹ́lì tọ́gbà ẹnẹ́bí ìhùmá kuma ọlá kàtẹ̀ mígẹ̀sì adùkọ́ òun bá ọkọ̀kọ̀dì kẹfàrà kùmà rúdìlà àlàmù alẹ́bọ̀ kùmà kùmà dù yí ọ̀dà constitution nigeria bá imẹ̀ marokẹ́bọ̀ iwu meda yo ti court ba ina inule fi le kuma abu me kuma ra ki defamation of character da aba me shi bisgile tang me mako de ole ta me ni ebo e kan ma yi me o gele ka court ba go yo ya gidi abege ma be kuku bi alu yele o dibi ba ka biski ma se yi ini processes bẹ́ẹ̀lì púrọ̀sẹ̀sì lẹ́gbẹ̀ẹ́ máa mẹ́nẹ́kì ní ọlẹ́gẹ̀ẹ́ lọ́lẹ́dẹ̀ ẹgbẹ̀rún mẹ́tọ́nù wọn jù bẹ́ẹ̀ àlọ́pàá lẹ́kùnmẹ́ ẹnẹ́kì tí ma hood and fine amágbẹ́ àgíní ẹbọ kàwọn ayé ẹ̀lẹ́kọ́ àbágíní èsì máa já èsì kàwọn ayé dáàmà èyí ni abáyé máṣẹ́ngì ẹ̀jẹ̀lẹ́gbẹ́ yí dédé rẹ̀ ẹ̀lẹ́kọ́ ìlẹ́gà lèyàn yí lẹ́mẹ̀ ẹ̀lẹ́kọ́ ẹ̀yìnbọ̀ kùmà àtsàdọ̀ àgbẹ̀gbẹ̀ kùmà àtsàdọ̀ ẹ̀kùmà àmọ̀nà àdọ̀ pàṣípò yàmáyé ẹ̀yìnbọ̀ gílẹ̀ ọmọ́ngẹ́ dọ̀lẹ̀ ya táwọn máa kẹ́ ẹnẹ kìdẹ̀ máa bá yọ yọ yọ kí mi gáà ní kún ọ̀rọ̀ tó àtúrà bá lẹ́lẹ́ ọ̀dọ́lá ọ̀tẹ̀bárakà wọ́ta aláìní ni ẹwẹ́kà ó lè fi ṣe kẹ máa dùn dúdú nẹ káà fọkàdì kìtẹ́ máa làbùkù dáná adùlù ẹ̀wọ́ ìjìnlẹ̀ mẹ́fà wà ìfìmá nùbí yóò lè fi èkìṣẹ́ fẹ́ yú méjèèjú gédé ohun ẹgbádùn ẹ̀dùn lójí ẹ̀hùn tí ẹ̀dùn dàmú nẹ̀ ẹ̀ máa kẹ́lẹ̀ tí àkóhùn ẹ̀mẹ́nẹ̀kẹ́ ṣe ní ẹ̀wọ̀n fẹ́ àkóhùn ẹ̀mẹ́nẹ̀kẹ́ ṣe ní ṣòmì ṣe ní ẹ̀kà ní ẹnagọ́yà ṣe ìwé àkà ọkà mú ti gí náà yúrò dọ́lá máa ti fi tẹ́lé mádọ́lá máa gbìtàlì ẹnẹ̀ṣẹ́ ohun mẹ́rin tó rú dàmẹ́nẹ̀ e yẹn wọn kọla gẹdẹ akọla tóomatu ọmọ ọbẹyìrìkì atsolukawo le wudu ohun yóò yá owó yìí èmi dàbà yàrá kó kó má yà ma kó má kẹ́ ẹ jìkì ìdádò léèfì àngẹ nìmú ni ìyàn wàlúwò la fọdùlù lọhì àlẹkà má lè lo owó àtúrọ ọjọ́ kìkì ń níbi wàrà mẹtò kùjú ọka mụ na mama ibe pe minuhun pe huma ayudelu ka kuma merula eti wuru ukulu abajọ ebe a ụmụndu ka mụ na wa ka ba. Ma ebe a manya kumu e, e emudu wuyu eke yu ebinyoyon echi manya kuma anya kumu e, emuta ka da ebibi ka ke ọladu kenela anya ka ebe a mgbe eki ka ka ime ni na-ewere agụmọta were agụmọta ọgọ ya na-eka nwe ewere ka iyi ihe ihe ọgara na-eka nwe were ẹ̀kọ̀tá mi ìkọ̀gọ́ irun ọ̀làlúkì náà kà ẹ̀nà nóòtù ẹ̀nà kọjá ní pọ́ìntì ọ̀làlúkì aka ẹ̀nà kọjá ní ẹ̀hùn kọjá ní pàkúṣáká torí ẹ̀dẹ̀ múnẹ̀ ọ̀là amúnà akómù bí lúlẹ́lúlẹ́lẹ́ gàárí àlùmá iye yẹn nẹ́gìn ọ̀là máa ń kọ̀kọ́ dùn lẹ́gàdùn pamọ́ ọ̀là ẹ̀bọ̀ kó bùnìyàn ọ̀làlúkì kẹ́ pàkúṣáká iye nílẹ̀ yàá

ayudiluka kuma medula wa ma yudiluna inda mkene du madula ila anfusatu wala ma madula tunuma jaka ye ada ya bajo eba ojadu bangwe tudalu ku egbonwe ka ye wa ma yadurunaka min shay ana dukisha nebi ojo ubiun to baun me gade hadi gade ma je o ma ma ma se ko bibele to bilage wa anzala allah alayka alkitaba allahumma takada do gwa takada le qur'an ma do wal hikma ngomi abiriyo takada le do gwa um ma do ka ki hadithi sudala ati hadithi ati qur'an je jun ya go yo ma ro ko e amma hikma do akini qur'ani jibril adila yi mmadụ àbí hadizi ọyọ adílẹ̀ tẹ́ ibẹ̀ a ẹ̀rọ ọpọlọ a yìí èyí ni ó ṣe wáyé ṣe púpọ̀ yọ wọ́n hikima ọ abájọ yìí tó máa ṣọ̀rẹ́ ọwà zuhuri ẹgbẹ́ kúránì inú gbogbo kẹlẹ́ a mẹ́lẹ̀ ṣe ní àníbi ohun níbi ohun àrùn ìdúdú ṣẹlẹ̀ ń zeka onu tugbe ma du kwe zeka yo akuma di zeka onu ma du egba ma du ani bi nkele onki kan wa yi tamo lele ko yo aka ani bi kan wa yi to ola kuma rogwa nga ni bi le fitin chi hadise mo mdade le yiki chi e fe ngbo yo nko yiki chi wa un ma de le chikolo no وعلمك ما لم تكن تعلم تكون الله amenwe kwe matete makubin Allahu mudunge wa kana fadlullahi alayka azima ọjọọ kichimu anibi ba ishewoji mm ile ojo kichimu anibi ishenana tabari insha Allah imi ngara kwa kwani kadane eh ya ka boye ke kushiwa kọ ko iye wataka ya amaneji eh yeo ọ̀pẹ́ ka gbọ́ aláàmàlù bàkàrùtọ́ jẹ́bi yẹ kàlù kùránì tí mo dùgbọ́ wà ilẹ̀ pa ọjọ́ náà mo kàkà kọ̀ yẹ kí a mọ̀ bá wọn fún ààrẹ aláàmù ní ìṣẹ́dá láì ní ìṣẹ́dá tọ́lú ala nàbí yẹn kẹrí Thank you.